أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀háàbà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àlékún àgbọ́yé ẹ̀sìn ọlọ́run máa ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa ìran wa ọlọ́run jẹ́ a lè máa kí lọ́nà tí ó gbà yọ̀wọ̀ ọlọ́run nínú. tó fi já pé tí wọ́n bá bi wá léèrè nípa ìrun tó bá di ọjọ́ alkiyama a lè jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò jèrè níwájú rẹ̀ ẹ̀yin arúsìn ọlọ́run ọ̀rọ̀ náà la sọ lọ láti bí tó ti fẹ́ẹ̀ kan lẹ̀ yìí a sì jẹ́ kó wa pé ọ̀rọ̀ ọ̀run tó bẹ́ẹ̀ ó lọ torí pé àwọn àáfàá wa tí wọ́n máa ń lórí ni tí wọ́n fi máa ń sọ̀rọ̀ ọ̀run máa ṣùgbọ́n inṣàlá ńgbà bá ti bá débi tó nítumọ̀ àátúnbọ̀ sí abala míì náà nínú fẹ́kẹ̀ kọ́lọ́n kó já gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí eléyìí ni asolat part fifty six ahkamu sola part fifty six apá kẹrin ó dín ní ọgọ́ta òun lè tá à ń bá lọ yìí tí yóò máa jẹ́ alimọ̀nì hiyat fi sola part three. so yóò ma jẹ́ àwọn nǹkan tí a kọ àwọn impermissible acts àbí forbidden acts nínú ọ̀run àwọn nǹkan tí ọ̀dà tó nínú ọ̀run tó yẹ ká jìnnà sí a ti ń kà wọ́n lọ a ti ń kà wọ́n lọ ibi tí a dúró sí nipa 55 fifty five òun ni bastu vero ayn fi sujud kéèyàn wá na ibi apá méjèèjì lẹ̀ bí ẹranko nínú òrùn ìndìsátọ̀l kelb gẹ́gẹ́ bí ajá sí máa ń ṣe tí ó sùn tí ó na paálẹ̀ yẹn ṣẹ̀ríà ọ̀fẹ́ ká ṣe bẹ́ẹ̀ nínú òrùn àtàlàyé ilé ìkọjá ibi tá a ti wá gbé lónìí ni al-ikhtisar àbí àtàkọ́sùr fi sọ́la òun náà ni kọjá sí wípé wádìí òlìyádì alálẹ́kọ́sírọ̀ àwọn alálẹ́kọ́sí kọjá sí wípé àwa mú ọwọ́ Wa a fi lé bi bàbáraàdì bí ìgbà téèyàn gáàsì bí yorùbá sí máa ní ké yorùbá ó ní ọ gáàsì báyìí èyíkéyìí mú ọwọ́ lẹ́fìtì ká fi sí bàbáraàdì lẹ́fìtì ká mọ́wọ́ ráìtì náà ká fi sí ìbàraàdì ráìtì kéèyàn wá fọwọ́ síbẹ̀ bá ń kọ́ wá máa kírun lọ ṣẹ̀rí akorira ile kò dáa ní tí wọ́n fẹ́ fún wa òun ni ká mú ọwọ́ wa ká gbé sí igbá àyà ìyẹn ni tó fẹ́ fún wa a mú ọwọ́ ọ̀tàn wa a gbé lórí ọwọ́ àlàáfíà a wà gbé lé igbá àyà sọ́dẹ̀ ibi igbá àyà wa kìí dodo àwọn àdìsí tó ní dodo àwọn àáfàá aládìsí tó lẹ tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni àwọn àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ igbá àyà hmm, igbá àyà chest òun la máa ń gbọ́wọ́ sí nígbà tá a bá ń kírun so kọ́ jásí wípé aliktisor. awitakosor kọjá sí wípé a wà mú ọwọ́ síbi ìbáraàdì a gbọ́wọ́ bí ìbáraàdì a máa wá là ń kírun eléyìí ò kọ̀tọ̀ rárá torí wípé nú àwọn tó wáyé nínú hadithi nínú hadithi àfàwà àbúrẹ́rà kọ́lọ̀ ń kó bá ní yọnu sí wọn hadithi tọ́já sí pé ìmáàmù Bukhari àti ìmáàmù Muslim ni wọ́n gbà wá àfàwà ń jẹ́ pé ànànàbíyà sallallahu alaihi náà anilọ̀ khosri fi sọ́la ànábì kọ̀ fún wa nípa ká máa fọwọ́ lé bàbáráàdì nígbà tá a bá ń kírun ànábì kọ eléyìí fún wa ara ń tá a gbọ́dọ̀ ṣe òun ni nínú rìwáyà míì fún hadithi àfáàwà àbúrẹ́ra yìí kọ́lọ̀ ń kó bá ní yọnu sí wọn nínú ọ̀rọ̀ míì wọ́dínsì míì àáfàá wa àbúrà ní annanabiya sallallahu alaihi wasallam náà an yusalliya rọ́júlù mọ̀kútàsírọ̀n an yusalliya rọ́júlù mọ̀kútàsírọ̀n òun náà ní kọjá sí wípé ọmọnìyàn kọ́ wá kírun lẹ́ni tí yóò fọwọ́ lé bèbèrè ìdí rẹ̀ tí ó fọwọ́ lé bàrá àdì ṣẹ̀ríà ọ̀faramọ́ nígbà tí èèyàn wá gáàsì báyìí lórí wọn so àdìsí míì àbí láfù míì fún òun nìyẹn Imam Bukhari àti Muslim ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá bákan náà ìyá wa Aisha kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí wọn wọ́n ní látọ̀dọ̀ wọ́n ní àná Aisha radiyallahu anha kanat takrahu an yaj'ala yadahu fi khasiratihi wa taqul innal yahuda tẹ̀fọ́ àlùhù wọ́n ní ìyá wa Aisha tí wọ́n jẹ́ ìyàwó ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam kọ́lọ́n kó bá níyọ́nú sí wọn. wọ́n ní ìyá wa wọ́n mọ̀ kórìíra o wọ́n kórìíra púpọ̀ kọjá sí pé kọ́mọnìyàn wa máa kírun kọ́ wa gbọ́wọ́lé bàràdì wọ́n náà sì máa ń sọ wípé àwọn yẹ̀wúdí àwọn yẹ̀wúdí àwọn júù àwọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ Imam buhari náà ni wọ́n gba eléyìí wá so ó túmọ̀ sí para ń tá a gbọ́dọ̀ sọ́ra fún òun ni ká máa wá kírun nígbà tá a bá wà lórí ìdù ká wá gbọ́wọ́ sí kíni o bàbá ìbára ewọ́ tó yẹ kọ́ wà nígbà àyà kọ́ wà àlàáfíà wa kọjá pé òun ni ọ̀kan gbá àyà ká gbọ́wọ́ ọ̀tún lé orí ọwọ́ àlàáfíà àwa gbọ́wọ́ sí bàrá àdì wọ́n lélẹ́yìí kódà rárá mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tó bá ń kírun ara àwọn alimọ̀nì ìyáàtú fi sọ́la ara àwọn nǹkan tí wọ́n kọ̀ ká máa ṣe nínú òrun òun ni eléyìí ká sọ́ra. àáfàá lára rẹ̀ òun náà ni wábẹ́ọ̀lìyádì alárúbì fílíjùlù sì fi sọ́la ìlàlẹ̀ ọ̀dìrín Afa nínú nǹkan tá a tún gbọ́dọ̀ ṣe tí ò dáa tó wà detestable tó jẹ́ detestable act nínú òrun òun ni ká gbé ọwọ́ lórí ilẹ̀ ẹlẹ̀ jàmọ́ ká gbé ọwọ́ lórí ilẹ̀ ẹlẹ̀ níjókòó sẹ́yìn tá a bá jókòó ń tán fẹ́ ni kí ọwọ́ òsì wa kọ́ wà ní orí itan òsì kí ọwọ́ ọ̀tún kọ́ wà lórí itan ọ̀tún ìtísẹ̀rí àfẹ́ filijulus nígbà tá a bá wà ní ìjókòó èwo wá là ń sọ ń bì pé ò da èyí tó fi yẹ wá wà lórí itan kéèyàn wá gbọ́wọ́ lẹ̀ kọjá kí bí ìgbà tọ́já sí pé àlè àìtìmọ́dù àlálíyádì bí ìgbà tọ́já sí pé ọwọ́ yẹn la wá rọ̀gbọ̀kùn lé lórí pàápàá ọwọ́ àlàáfíà èyí tó fi yẹ kéèyàn ò jókòó níjókòó jùlùs bá a ṣe máa yẹn tó jẹ́ pé gbogbo àwọn ẹsẹ̀ wa náà kọjú kíbla tá a jókòó dáadáa a lè ṣàlàyé pé jókòó méjì tawaruk àti iftirosh a ti gbàdà tàlàyé ẹ̀ ṣe so ìjókòó ìta máa ń jókòó níbi táyà àkọ́kọ́ àti tá a máa ń jókòó níbi táyà tá a fi máa ń sálámọ̀ so bó ṣe ayé kéèyàn ó jókòó nǹkan gbọ́wọ́lé tán lọ́rẹ́ wa bá gbọ́wọ́lé lẹ́ẹ̀lẹ́ẹ̀ àìṣe bẹ́ẹ̀ nínú àdíìsì àfáàwọ̀ abdullahi omar umar kọlọ nkụba bá si sí Afọ àáfàá wa ń oyiwa kwe, na n'abi náà sallallahu alaihi wasallam idha jalasa rajulu fi sọlá an ya'tamida ala yadihi al-yusra wọ́n ní kó jì sí ọlọ́run kíkẹ́ àtọ̀lọ̀ ọlọ́run kó máa bá wọ́n kọ̀ wọ́n náà pé kírun wá jẹ́ pé wà gbọ́wọ́ àlàáfíà yóò wà rọ̀gbọ̀kàn yóò rì láì lórí ọwọ́ yẹn kò dáa rárá ẹ̀rí pa àwa àfikún pé ilá lẹ́ọ̀dẹ́rin ilá lẹ́ọ̀dẹ́rin àyàfi tó bá já sí pé kan wà bóyá bí ẹni tára rẹ̀ ọ̀yá ẹni tára rẹ̀ ọ̀yá tó jẹ́ pé àfikún ara ọwọ́ yẹn ni ó fi rírun kí níwọ̀n yẹn so àáfàá ní tí èèbá ṣe bẹ́ẹ̀ kọ̀ dáa o àìmọ́ wá gbọ́wọ́ lẹ̀ ń ká pè ọwọ́ lórí ground àbórí floor nígbà tó já sí wípé à ń kírun lọ́ta wà ń jókòó tó fi yẹ ká jókòó àáfàá nínú rìwáyà míì gan tá àáfàá Abdullahi ibn Umar ti ẹ̀gbà wá kọ́lọ̀ kọ́lọ́n kó bá níjọ́nú sí wọn wọn láwọn tó ń ṣàlàyé fún wa pé làtẹ́jìlì àkàdà wọn nírú ìjókòó tá a sọ téèyàn wà gbọ́wọ́ lélẹ̀ tí ó yẹ pórí ọwọ́ yẹn ní ó rí láìlè lórí ní ọ̀rọ̀ gbọ̀kànlé lórí wọ́n náà ń sọ fún kan náà sáré pé látẹ́jìlẹ̀ àkàdà wọ́n jókòó báyìí o fàyínà àkàdà yẹ́jìlísù lẹ̀bí náà yọ àzàbù wọ́n ní sọ orí kéèyàn ó jókòó báyìí nínú òrun irú ìjókòó àwọn tí wọ́n jẹ níyà àwọn ọmọ anánu òun nìyẹn kọ́lọ́nkó kọ́mọ́ṣe wa lọ́mọ anánu àáfàá lára àlìmọ̀nì hijab fi sọ́la ara àwọn nǹkan tí wọ́n kórìíra nínú ọ̀run tí wọ́n kọ̀ nínú ọ̀run tí wọ́n ọ̀fẹ́ kó máa ṣẹlẹ̀ àáfàá lára rẹ̀ náà tún ni sujudul mariyubi aláṣẹ́yìn mọ̀rútàfẹ́yìn jọmọ́ ẹ̀já tún gbà rìn náà yìí ara ẹnìkan ọ̀yà nínú ọ̀run kẹ́ni tára rẹ̀ ọ̀yà tí wàá ń kírun kọjẹ́ pé nǹkan tó ga ìní ọmọ gbórílé hmm? nǹkan tó ga. nínú tó máa ń ṣẹlẹ̀ ká níbi fídíò la bá ń lò ní àbá demonstrate irú nǹkan yẹn fún wa mo fẹ́ máa demonstrate mo wá rí i pé ọ́díò ni kì í ṣe fídíò kọ́lọ́n kó sànù ara àǹfààní. táwọn tó bá jọmọ́ fídíò tí ó máa gbé wá nìyẹn ṣùgbọ́n ọlọ́run jẹ́ àgbọ́yé kí n ṣàlàyé ẹ̀ fún wa nínú táwọn èèyàn wa máa ń ṣe ńlẹ̀ yorùbá bóyá tó bá rẹ nìkan àbíyá kan ti darúgbó wá fẹ́ kírun ìyá ó ti wá jókòó lórí àga ìyá ó wàá gbé bí òkúta ńlá kan sí iwájú tókúta yẹn ó ga àbáwọn tó bá tún jọ bẹ́ẹ̀ náà òun ni wọ́n máa wá forí ẹni tó bá rẹ̀ àwọn àáfàá wa ti sọ tí ó ṣe pẹ̀lẹ́rì nínú hadith al-imani yóò máa yóò máa lu ara tẹríba lọ́ọ̀lẹ̀ yóò máa bí ìṣàárà ni bí ipa ara ń fi nǹkan sàmì kò ní dúró lójú kan yóò máa lọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n dandan kọ́ ni kó lọ sùjúùdù dandan kọ́ ni kó rí rẹ̀ ọkàn lẹ̀ torá láàfíà tí ò sí lára ẹ̀ kò lè fa kó rí ọkàn lẹ̀ so ìtí ọ̀kẹ̀sẹ̀ ni pé rùkú rẹ̀ ọ̀ lọ́ọ̀lẹ̀ díẹ̀ ju kìyàmù ju dídú ó lọ bẹ́ẹ̀ náà ni sùjúùdù ọlọ lè díẹ̀ jùrùkú lọ bí ó ṣe máa kírun rẹ̀ nìyẹn kò nídìí kọ́ ẹ̀sẹ̀ máa forí lè nǹkan kan tó ga yọ ọkẹ́ máa gbórí lọlẹ̀ yọ máa gbórí òkè òun ni. àáfàá nítorí ẹni tó bá jẹ́ aláàárẹ̀ tí ọba ti lágbára láti forí kanlẹ̀ fíforí kanlẹ̀ ń gan lọ́jọ́ náà yẹn so tí ọba ti wá lè forí kanlẹ̀ fa iná òyìnbó ìmọ̀ á gbèrà sí yìí wọ́n lórí ní ọ̀kẹ́ máa fi sàmì orí òun ni ó fi máa sọ pé Allahu Akbar Allahu Akbar orí bó ṣe wà ó ti wà ní dídúró nù yóò ṣe sùn àníkàlà wọn yàtọ̀ bàárọ̀ kàṣmọ́kà wa ta'ala jadduka wa la ilaha ghairuka àtàwọn àdúrà míì tàṣetán yọkà fàtí àyọkà súrà Allahu Akbar orí rẹ̀ ó tọ̀ lọ́ọ̀lẹ̀ díẹ̀ rùkú nìyẹn yóò ṣe náà àdúrà rùkú sẹ́mi Allahu liman hamida ó dìde ń rùkú jùrùkú lọ sùjúdù ni yóò tó gbórí òkè díẹ̀ ó dìde ní sùjúdù ni Allahu Akbar ó tó lọ sùjúdù Allahu Akbar yóò tó dìde padà bí wà ló kàn fún dídúó bí ó ṣe máa fi orí tí ó máa fi sàmì tí ó máa fi ṣe àpẹẹrẹ ẹ̀rùn òun nìyẹn torí pé la yalzamuhu an yad'a wisadatan aw nahwaha li yasjuda alayha àáfàá ni kò yẹ ṣe dandan ó ń tọ̀hún ò nídìí kọ́ ẹ̀sẹ̀ wá lọ wá pílò àbáwọn nǹkan tí ọmọ wa forí létí nǹkan yẹn ó jẹ́ nǹkan tó ga àáfàá ní onídìí ẹ̀ tó ti yé nìsín ìwé ẹni yẹn ò nídìí ẹ̀ rárá hadithi àáfàá wa abdullahi ibn umar ọ̀nbẹ lórí eléyìí ìmáàmù wa tọ̀bùránì ni wọ́n sì gbà wá so lórí pé bóyá ká sáré ka hadithi yẹn kí ni tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní àádà rasulullah sallallahu alaihi wasallam rajulan min ashabihi maridun anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó kan ninu awọn saabi ẹ̀ to rẹ lọjọ kan kí wa tí wa wàá ṣẹlẹ̀ wàá nà máa wù sàábì abdullahi ibn umar radiyallahu anhuma wọn láwọn wà pẹ̀lú wa sallallahu wa alayhi lọjọ fada wa huwa ala wa wọlé tó yẹn ó sì lẹ́ni tó já sí pé igi ló ń forí kan níta lè fi wé bíi pankẹ́rẹ́ so ti yẹ rúdù plank àbí wood so lẹ́ni tó yẹ pé ó ara iwájú ló ń forí kan gi fàwọ́dọ̀ àjùbọ̀ àtàwọ̀ àlàlẹ̀ àròdì ọ wá ń fi wájú orí ẹ̀ báyìí ó ń fi kan igi yẹn fàwọ́ máa ilé ìfàtọ́rọ̀ àlẹ̀ àròdì ànábì àsálà ń súnmọ́ ẹni yẹn tó ti tiye lọ́ba ara mú igi lọ́ba ara jù gbó ara jù gínú ń wà á kàdà wíṣà àdàtà ọba tó gbé pílò fàkàọ́lá rasulullah sọ́sọ́lá ànábì wàá sọ báyìí pé à ah, ìdárakùnrin èé eh? dáàhà ọ̀yá fi tó tó lọ mú filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ dáàhà ń kà ọ̀yá ọ̀yá filẹ̀ filẹ̀ filẹ̀ ilé ìsàtọ́ àtàǹtẹ́tù àlàlà ọ̀gbìn tọ́ ọba ti lágbára kó o forí kanlẹ̀ yẹn gan ni tá a fẹ́ o forí tọ́ ọba ti wá lágbára wà á ilá fàúmi ìmọ̀ràn ọ̀yá wa máa mú orí rẹ kọ́ ọ máa fi lọ́lẹ̀ lóòkè lọ́lẹ̀ kọ́ ọ máa forí sàmì kọ́ ọ máa forí sàpẹrẹ wájú alìsù jù dákà àfàbọ̀ mi ń rò kó àyíká jẹ́ kí sùjúùdù ìforíkanlẹ̀ rẹ ọ lọ́lẹ̀ díẹ̀ jùrùkú rẹ orí ló fi máa ṣe àmì báyẹn so àfikà wípé àwọn àgbẹ̀ nǹkan kan síwájú láwọn àforí kan à nídìí gbogbo ẹni tó wájá sí pé ọ̀dà arúgbó ni àlàáfíà rẹ̀ ní òjì ó lè fi orí kanlẹ̀ direct àbí nínú àwọn míì tá a tún tẹ̀lé àárí àwọn ọmọ ìyá wa mi pàápàá wà náà ọmọ lárúbáwá tí wọ́n máa ń sanra bọ́ọ̀dì tí wọ́n sanra débi wípé tó bá fẹ́ lọ sùjúdù gan ikùn wọn gan ó ti kun gbogbo lẹ̀ orí ò ní í <laughs> Allahu akbar ma fatabaraka Allahu ahsanul khaliqin àáfà téèyàn bá rí àwọn ọmọ lárúbáwá mi ọmọ bẹ́ẹ̀ náà ọmọ Yorùbá náà tí ó tóbi ju super eagles ṣùgbọ́n ó kéré ní ẹ̀yà áfíríkà wọ́n pọ̀ nú àwọn asia tó yẹ pé tán bá jẹun yó dáadáa tán ibi tí kùn mí ò tóbi dé àfa orí àga ni mí ti máa kírun torí pé tó bá lóun ọmọ dúró kí wọn tó bá débi sùjúdù tó bá débi sùjúdù á pẹ̀lú ẹni yẹn rèé kò ní lè ṣe kí ni kò ní lè ṣe ìtọ́ yẹ kí ó ṣe ìyẹn gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a fi mọ̀ wípé al-iman tá a bá ní kọ́ ara máa fi nǹkan kan ṣe àpẹẹrẹ yóò jẹ́ kí sùjúdù rẹ̀ kó wà akhfad ní rọ̀kọ̀ so pẹ̀lú pé bọ́lọ́run ṣe dá yẹn rèé kò rọrùn fún kó lè forí kanlẹ̀ kò rọrùn fún rárá so yóò máa wá fi orí yóò máa fi ṣe al-iman ìgbà tó bá wà ní rúkú orí rẹ̀ díẹ̀ yóò tó ṣe sẹ́ni Allahu hamida rọ̀bánà lákàlàhàmd orí rẹ̀ ó tún wá sókè níwọ̀nba so ń gbọ̀bá tún lọ sí sùjúùdù orí rẹ̀ ó tún lọ ọlẹ̀ ju bó ṣe wà ní rùkú yẹn lọ so irú àwọn tó bá já sí pé wọn lè forí kanlẹ̀ direct kò nídìí kán gbé nǹkan kan síwájú kán máa forí kan al-imau bir-ras al-imau bir-ras orí ni wọ́n kẹ̀ máa fi ṣe àpẹẹrẹ so yóò dúngbọ̀ tó bá dúró torí ẹ̀ bá dúró tán bíi wà ń lóòkan ọ wà ní kìyàmù ọ wà ní dídúró náà ǹgbọ́n bá tẹ orí yẹn díẹ̀ rùkú nìyẹn yóò tún gbé orí yẹn padà wá sókè ó dìde ní rùkú yóò tún jẹ́ kórí yẹn díẹ̀ ju ti rùkú lọ sùjúùdù udunu tó bá ti lè ṣe báwọn ọlọ́run gba ìran rẹ̀ so torí pé ó dúró ṣẹ̀rẹ̀ àìyàn òun nínú ẹnirú ẹni yẹn ní ọlọ́run gba ìjọsìn rẹ̀ wọlé báyẹn àáfàá lára àlùmọ́nì ìyáàtù fi sọ́la ara àwọn nǹkan tó tún fẹ́ ká sọ́ra fún nínú ọ̀run tí wọ́n kọ̀ fún wa òun náà ni mashul aso min mawdi isujud wàlà abathu fi sọ́la àárín yìí náà nínú táwọn èèyàn wa máa ń ṣe nílẹ̀ yorùbá ni tó yẹ ká sára fún ó yẹ ká sọ́ra fún irú nǹkan yẹn àwọn èèyàn wa máa ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá kí ni nǹkan ọ̀hún ni wípé nígbà táwọn èèyàn bá ń lọ sùjúùdù mímọ́ fi ọwọ́ gbá yéèpẹ̀ àbókúta ní ààyè tá a fi orí kàn àbí ká máa fẹnu fẹ́ yéèpẹ̀ ká máa fẹnu fẹ́ yéèpẹ̀ òkúta àbí ká máa fọwọ́ gbà wọ́n lélẹ́yìn náà akọ̀ àsọpọ̀ bàrùn jẹ́ ṣùgbọ́n kò dáa tó torí pé nǹkan yẹn rèé yóò fẹ́ kó àṣùgùl àìrojú báyàn ó tún lè fẹ́ dàbí ìgbà téèyàn ń ṣeré nínú ìrun àwọn àǹfààní ńlá ńkánà lè là àfi tó wájá sí pé a ní bùkátà sí gan bí kọjá sí wípé òkúta tó wà wájú ibi tá a forí kan yẹn ó lè dápà sí wa lórí àfó lè fa sùtà tó lágbára so àáfàá ní kámọ̀wù rẹ̀ máa fọwọ́ gbá òkúta fọwọ́ fẹ àbí fẹnu fẹ yẹn ìyẹn gangan ni tó dáa jù ṣùgbọ́n tó bá já sí wípé tó bùkátà ló fà wọ́n ní òsín tó burú torí àdífi muhaikib kọ́lọ̀ àfọwà muhaikib kọ́lọ̀ kó bá ní yọnu sí wọn wọ́n ní àdàlọ́ sílẹ̀ sọ́làm kọ́là fi rọ́jùl yusawi turọ́bà haisu yesjud kọ́là inkonta fa'ilan fawahidatan nkúntà fa ilan fáwa àhídàtàn wọ́n ní pààrọ̀ bí àṣàlà ń sọ ń pa ọkùnrin kan tó yẹ pé ọ wá ń fi yèèpẹ̀ tó wà níwájú ẹ̀mí tó fẹ́ forí kàn ọ wá ń fọwọ́ ṣe yèèpẹ̀ yẹn kó fi lè ṣe déédéé ọ ń fọwọ́ gbá yèèpẹ̀ ànábì wa sọ fún pé tó tí ọba tiẹ̀ wá síbúyẹ̀ ò ní choice àbó lọ́pṣàn mọ́ ju pé kọ́ ọ fọwọ́ lọ mọ́ ṣe jẹ́ ẹ̀kan lọ ìyẹn ni ò ní fa pé àlàhárà kátùlẹ̀ kẹ̀sí rọ̀ iṣẹ́ tọ́pọ̀ ti ń ṣẹlẹ̀ ní inú oorun so tí ọba ti jẹ ẹ̀kan lọ àwọn àfáàní òsín tó burú ń bẹ̀ so ká sọ́ra kọjá pé àmọ́ wá kírun àmọ́ àfẹnu fẹ́ yẹ̀pẹ̀ ní sójú àbá àmọ́ fọwọ́ fẹ́ yẹ̀pẹ̀ níbi tá a fẹ́ forí kan so tí ìbá ṣe pọ́ dára lójú pé yóò ṣe wá ń sùtà kọ́mọ̀ wá ju ẹ̀ẹ̀kan yẹn náà lọ àáfàá lára ń tá gbọ́dọ̀ gbọ́yé òun nìyẹn ara alimani hiyatu fi sọ́la ara ẹ̀ náà ni alìṣàrọ́tù bìlìyàdẹ́ìnì ìlàlìjáàní bẹ́ẹ̀ni ẹ̀ńdà tẹ̀sílẹ̀ eléyìí kọ́mọ̀ nílẹ̀ yorùbá pọ̀ òun ni nígbà tá a bá parí àtàyà hmm, àwa fẹ́ sálámà ká máa wá mi ọwọ́ ká máa fọwọ́ ṣe àmì ká máa fọwọ́ ṣàpẹrẹ hmm, irú báwọn èèyàn wá máa ṣe káni fídíò la ń lò ní ìbá demonstrate ẹ̀ ṣùgbọ́n àwa náà ó ti hàn báwọn máa ṣe yorùbá nígbà wọn bá ṣe àtàyà ẹ̀rí wọn àmọ́wọ́ méjèèjì báyìí wọ́n wà ń nà sókè wọ́n ń nà báyìí àáfà aláìsè bẹ́ẹ̀ ó ṣe àtáyà rẹ tán jẹ́ kọ́wọ́ rẹ bó ara sálámà jẹ́ kọ́wọ́ rẹ ọwà bó ṣe wà ara sálámà ó nídìí kọ́ ẹ̀sẹ̀ wa máa mẹ ìka kọ́ máa mẹ ìka kó nípa ọ̀fẹ́ sálámà so ti yá àbí òye àì máa ṣe bẹ́ẹ̀ àdíìsì àáfà wa ọmọ samura ọ̀ ń bẹ lórí eléyìí àáfà alárẹ̀ náà ni musaba kọtul imam fi sọ́lá ká máa ṣáájú ìmáàmù nínú òrùn rárá ara mà ní ìyá àti ni ara ń tá kọ ni torí pé ànábì àṣàlám ó dùn pé al-imam an yaj'ala Allah ra'sahu ra'sa ẹnì yẹn ti ní ara yín ni kọjá pé tẹ́ ẹ bá ti ń lé borí yín ṣáájú ó ṣe orí yín bí orí torí àwòyẹ jẹ́ aláàlọ́wù sòrọ́tàwù sòrọ́tà himarin àbí kọ́lọ̀ ó ṣe àwòrán yín bí àwòrán kẹ́tẹ́kẹ́tẹ́ ìmáàmù Bukhari àti Muslim àwọn ni wọ́n gba hadith yẹn wá so mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣáájú ìmáàmù kò sì gbọ́dọ̀ máa bá màmù ṣe competition kọjá kí wọ́n jọ àmọ́ òun àti màmù ọjọ́ lọ rúkú wọ́n jọ lọ sùjúdù ṣùgbọ́n lọ́rọ̀ àwọn onímọ̀ ìta kórìíra tá a kọ ni èyí tó rìnlẹ̀ jù náà ọ̀rọ̀ wọn ni pé kì í ṣe pé rẹ̀ bàjẹ́ hundred percent ṣùgbọ́n káwa ọ sọ́ra ká má ṣe bẹ́ẹ̀ torí ara ń tí ànábì sọ lórí ẹ̀ ń le ńgbọ́ ọlọ́run bá wá sórí èèyàn orí ẹranko kẹ́tẹ́kẹ́tẹ́ àbó ṣe ara èèyàn bí ara ẹranko a ti mọ̀ pé tí ọ̀dà nìyẹn ni àsọ̀látù bẹ̀hádọ́rọ́ ti tọ̀ kọjá sí wípé oúnjẹ ti délẹ̀ lásìkò oorun kakọ jẹun náà jàmọ́ ẹ gbọ́ yé dáadáa oúnjẹ ti dé lẹ́sẹ̀ ìrun náà ti tó ntọ́ bá ṣẹ̀rí àmì ní kakọ jẹun ìyẹn ọ̀fà àlòkùnṣù fi sọlá yóò jẹ́ ká lè bẹ̀rẹ̀ ọlọ́run lórí ìrun ọkàn wa ò ní máa róúnjẹ ṣùgbọ́n tó bá já sí wípé èèyàn mọ̀ nínú ẹ̀mí ẹ̀ pé tí n bá kírun ọkàn mi ò lè mọ̀ gẹ́gẹ́ bí n pa mí tó a sọ pé kò sí tó wúlò ṣùgbọ́n ìtọ́ dáa jù ní ká jẹun tó ń jẹ bá ti wà ńlẹ̀ tírun ti tó ṣùgbọ́n kó pé èèyàn wà á kírun nígbà tó ń jẹ ti wà ńlẹ̀ àbí àyíǹda mọ̀dáfà àti abẹ́ni títọ̀ ń gbọ̀n tí kọ́ kírun rárá yóò lọ ọ̀tọ̀ yóò lọ yàgbẹ́ ni bóyá ní ìsìn èèyàn dé mọ́sálásí rákà kẹta náà wà sí ń gbọ̀n ó wà rò pé ah, kí n tó ní máa lọ tọ̀ máa sálùwàlà yìí ní bá jẹ̀ mọ́ jẹ́ sálùwàlà ńlẹ̀ bá jẹ́ sáré kírun nígbà má kírun lọ́mọ ìyàgbẹ́ ìgbẹ́ sí ìgbà ní àmọ́ làágùn lórí ìrun láàrin iṣu ọmọ wáyé ọmọ ọdọ́gbọ́n rún dìímọ̀ kọ́dà nínú àdìsí yà wá Aisha kọ́lọ́n kó bá níyọnu sí wa Ìmáàmù Muslim àti Abu Dauda àwọn náà gbà wá anabi ni láàsọ̀ látàbí habdọ̀rọ̀ ti tọ́ a wàlá húwà wàlá wọ́wọ́ ìdàfẹ́ ọ̀rọ̀ alàkàbàfà anabi àṣà ní pé kò sí irun àwọn àfáà ní láàyè kèsì pàànàbí ìjẹ́ kó rí pé

almanahiyat fi sọlá biidnillah mọ̀bùtìláàtù sọlá àti láti gbé nígbà tó bá di part fifty seven kí làwọn nǹkan tó wá lè bàrúnjẹ́ tán yányán tọ́já sí pé èèyàn ọ̀daràn padà ni fẹ́ràn pé ìyàtọ̀ ń bẹ láàrin tó bá lù àlàjẹ́ àti tó bá àrùn jẹ́ gbogbo tó bá ti lè ba àlùwàlà jẹ́ ó ti ba àrùn jẹ́ ló fi jẹ́ bá sọ lórí ìrun ìrun bàjẹ́ àlùwàlà bàjẹ́ ṣùgbọ́n nǹkan míì mẹ́tọ́ jẹ́ pé ìrun nìkan ni ó bàjẹ́ èyí ó tọrùn bẹ̀rẹ̀ ni kò nídìí kọ́ lọ tálùwà láṣẹ kí làwọn tó ba irun yẹn jẹ́ mubutilaatu sọ̀la orí ẹ̀ láti gbé e ní ọ̀sẹ̀ tó ń bọ̀ in kana fil umri bakiya subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa rahmatullahi wa barakatuh